tẹ̀lé mi tẹ̀lé mi. ìwọ nìkan la lè gbà láyè kó wọlé. wọlé wọlé. ara olè o. olórí ọ̀dọ́ ni hmm. ó ń pariwo lọ́n pè láwọn ọ̀rẹ́ ẹ̀ ah. ẹ ṣeun bàbá ẹ pè fún wa hmm. ojú òní tìyẹn ní dàgbà yà bàbá àwọn ọ̀dọ́ ni wọ́n kóra jọ tí wọ́n rán mi sí yín o wọ́n ní kí n sọ fún yín pé òwe ẹ̀yin àgbà ni pé báyé bá torí àgbà bàjẹ́ àìmọ̀wáhù wọn ni wọ́n ní àwọn àgbà kan àgbà kan wọ́n pé bíríkó tó wọ́n fẹ́ balẹ̀ yìí jẹ́ nítorí pé wọn ò fẹ́ kọ́rọ̀ ọ̀fà ó ṣẹ ẹ ti dífá ifá ti mẹ́ni tó yẹ kó jọba bí wọ́n bá pa ọ̀rọ̀ ẹnu fádà eku èké bí eku ẹyẹ èké bí ẹyẹ n ò gbọ́dọ̀ pàṣẹ níwájú yín bàbá ẹ fẹ́gun òtòlótó ẹ bá wa wá nǹkan ṣe sí. Ah. wá gbọ́ ẹ ń bá pẹja ara ó rí jòrò hmm. ẹ má ràn ní sóró ọ̀rọ̀ ọkọ̀ yanmọ́yanmọ́ o àwọn tó bá darí sọ ọba orí ẹ̀yà àfihàn lè hàn à ń ṣe ra wọn báwọn o àlówù salama. lámọ ní nǹkan rẹ méwé àwọn ni wọn ń ṣera wọn báwọn ohun gbìn lóde rẹ mọkòkò àwọn ni wọn ń ṣera wọn báwọn ọwọ alábàáhùn ló fi rẹ àárín ọ̀rọ̀ àwọn ni wọn ń ṣera wọn báwọn. wọn bọ lọ́wọ́ sí i fihanlẹ a ṣètò bàbá. ọmọ èké tí bàbá rẹ̀ ń sin ẹyẹlé torí pé bí òun bá dàgbà tán orí ẹyẹlé lòun àmì jẹ ká orí ẹyẹlé ọmọ ní jẹ́ kí ọmọ náà dàgbà o torí náà ẹ lọ ṣọ́ra yín ọba sì ṣòro púpọ̀ ẹ gbọ́dọ̀ ṣe nǹkan tí ọkọ̀ lu ọba o hmm. irọ́ ni wọ́n ń pa o hmm. èké ni wọ́n ń ṣe ọdọọjọ́ tá a bá fi àtẹ mú ẹja lódò ká tó hmm. mú ní àwọn babaláwo fi máa kọrin pé irọ́ ni wọ́n ń pa èké ni wọ́n ń ṣe ọdọọjọ́ àbáfà àtẹ mẹ́jà lódò ká tó mú òun ọ̀dọ̀ wọ yín o ẹ tẹ̀ lẹ́yìn mi. wọ́n dúpẹ́ lọ́wọ́ wa dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá tó jókòó yìí. ẹ̀yin ìyá mi hmm. mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú àtìlẹ́yìn mi o. gbọ́ ọ̀pá àṣọ ẹ mú. káàbíyèsí o. ẹ ṣé omi o ẹ ṣé o. Hmm. ọ̀ tí ìjọba o. èé ṣe. wọ́n jẹ́ kí inú rẹ̀ ọdún kọjá àlọ́ bọ́ọ̀ bá fi ti a ṣe àmọ́ bọ́ọ̀ bá fi ti a ṣe ọmọ lọ wájú ẹ̀ á mọ tẹ̀lé ọ ni. <laughs> ṣé ti yín mo fi ti yín ṣe. kábíyèsí olúwa mi kí ló dé tẹ́ ru àròkàn tẹ́ ń dá sọ. ṣe gírí kí o ṣe bí akọni kò sì máyàlé kó o lè débi tí àwọn baba yín ṣe dé yorùbá bọ̀ wọ́n lò ó gbòbi olúàṣọ ǹjẹ́ o lè rọ́jú jẹ ìyà tí olúàṣọ jẹ bí àgbà dídà kọ́ la fi ń dòpè tán bí kò ṣe ohun tí ojú ẹ̀dá bá rí láyé ṣe gírí kó mára lẹ̀ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí sì ń bọ̀ wá di ohun àmúpẹ̀tàn lẹ́yìn wá ọ̀la. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí sì ń bọ̀ wá di ẹ̀rọ pẹ̀sẹ̀ títí ilé tó kó yóò máa fi orí ọba wúre báyìí wípé elédùà jẹ́ kí ayé mi kí ó tòrò bíi ti ìṣọ̀lá ọba aládé níyì ṣe sùúrù má rò kàn mọ́ nítorí ohun tí a ó bá fi ṣàgbà a kì í fi ṣèbínú kábàá ibi tó tutù sí mi. ẹ ṣeun ìyá mi dídà ló dà tọmọdẹgbẹ ẹgbẹ kì í ṣẹlẹ ọmọ. lọlé ọjà rẹ. Fẹ́nikẹ́ dúró. kí ló dé. látòrò ní lọ pábẹ́rù ló rọmọ ẹ̀ mọ́ o. ó ru eléyìí tó jù yìí tẹ́lẹ̀. mo mọ mo mọ tèmi ń sọ. ta ni. jẹ́ kí n gbẹ́rù ẹ. tó tó wọ́n ní ọ̀ma rẹ̀ rù mọ́ o. Márara o. Márara o. Àyà oh, ṣe o. Ọmọ wẹ́rẹ́ inú. Ọmọ dákú wẹ́rẹ́ inú. Aláwẹ̀ awẹ́ tọ́ra rẹ̀ ó gbá. Aláwẹ̀ awẹ́ rẹ̀ amúdá. Òyà ti àlọ́ ní. cô mà đâu mà đâu con cười lại ra băng rí jù. Ah, bàǹgbẹ ah, ah, bàbá ẹ ní ẹ̀fọ́. ọlọ́mọ àpá ò ní jèrè ìlú tí ọlọ́mọ àdó ní jòyè ẹgbẹ̀rún kẹ́yẹ́ pàrọ̀ ọgbà ẹbí ni. sábò mi mú sùúrù. ọlọ́gbọ̀n ní jẹ́ mú sùúrù. irú ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe ọ́ sílẹ̀ tó bẹ́ẹ̀. o rántí oòdùà hmm. o rántí ìmùlẹ̀ o wá gbàgbé pé tí ọmọdé bá yọ lẹ̀dà ìburúkú a máa yọ ṣe wọ́n rántí o. o rántí àwọn àgbààgbà mẹ́rìndínlógún ló. ẹni ẹ máa múlẹ̀ ẹ rántí ìmùlẹ̀ ẹ rántí ìmùlẹ̀ òkè ni ó pààyàn ọmọ àgbọn. ìyá kí ló dé apẹ̀rẹ̀ ìjàngbọ̀n lẹ́ ọmọ ènìyàn ó ṣe mọ òkìtì ìjà bàtà tó iwájú ni ó máa bẹ́lẹ́ dùmarè ọ̀hún. Ah! èmi ìwọ gbàgbé pé bọ́mọdé bá láṣọ dàgbà kò lè láti sáàbí àgbà èmi ti kàtà fún ọ tẹ̀lé mi ká. wọ́n bínú sọ. <laughs> yáríya bìdíya pọ́nrín pọn bìdí pọn ìran agbèmọ́ wa ti fi rárá mọ́dọ́gùn ìran àlùkò àwọn àti fi rárá mọ́dọ́gùn. <laughs> àwòrò olórí kẹlẹ́bẹ́ mo forí lónìí o ẹ̀dá bẹ́ẹ̀ àbí ọ̀dà bẹ́ẹ̀ ó tẹ̀ dáadáa. wọ́n máa jẹ́ àjọ òun máa tìrù òun máa tọ́ta ọ̀tá ni wọ́n dé ìní wá máa jẹ́ ọ̀tá. ẹ ǹlẹ́ olóye. ìyá olóye wò ni ìyá yín dà. tí ò sí nǹkan. ìyá yín dà ọ̀sàmù mi jáde síta bí o. olóyè ọwọ́ pálábà rẹ ségi lónìí. olóyè olóyè wo ni mo ní bo ni ìyá rẹ wà. tí ò sí nǹkan kan. síbáwo ni ó wà ìyá rẹ rà bá mi pè jáde ìyá. yèyé ń yèyé ń bẹ lẹ́kùn. ẹ wúlé mo ṣé ọwọ́ pálábà rẹ ségi lónìí. bàbá díẹ̀ díẹ̀. ọ̀sàmù mi o ọ̀sàmù mi o àṣẹ ọ̀dàlẹ̀ èèyàn ni ọ́ mo dé sí ọlọ́run lónìí àṣẹ ọ̀dàlẹ̀ ni ọ́ ẹni tá a ní kó fẹ́ ni lójú tó fi ata sẹ́nu. èmi ẹni tá a ní ó kiri lẹ́yìn tó fi ẹ̀gún sọ́wọ́ ta lẹni tó fi ọjọ́ yẹ nílẹ̀ yìí ẹni tá a fi jọ ìyàwó tí ò lè gbẹ́ dìyẹ mo dé sí ọlọ́run lónìí sọ̀rọ̀ kílẹ̀ ó gbé ọmì bàtà rẹ tó ń dún lákọ́lákọ́ ó ṣetán tí ó yà tó bá sí mi ẹ̀dọ̀ èmi àwòrán ògún ikọ̀ láti fi olúmọ̀kí mo gbóná tapótapó iná mọ́ sọ̀rọ̀ kí n gbé ọmì ilé yá yá lọ. mo máa jẹ́ àjọ òun mo máa tún lọ lẹ́yìn náà lọ <laughs> àtàwòrò àtòṣàbùnmi àtòṣàbùnmi àwọn ti kú dùn lórí ẹ káwọn àdàrí kùdùkùdù káwọn máa ti wá láìsí ìkọ̀fàlẹ̀ ìfànṣẹ́ o ọmọdé náà rọ́dẹ́hùn ẹnu oníkọ̀lá ti gbọ́gbà o gbogbo ohun tó bá fẹ́ ṣàlàyé ẹnu ẹ. wọ́n ń gbé wa lọ́mọ lọ nígbà tá a ṣèbéèrè wọ́n ní kábíyèsí ló ràn wọ́n <laughs> ah! ẹ̀yin ìjòyè ẹ gbà mí odindi ọmọ ẹ gbà mí o. bàbá ògbọ́mọdé ọmọ ilé ìwòwò ni ọmọlé olóyè ẹjọ mu. ẹ jẹ mu ah. wọn ò purọ́ bọ́ọ̀lù ṣe rí iná ń wíwù. irú ìbéèrè wo la ti béèrè yìí ṣé kò mọ́tò nìkan lọ́mọ lè béèrè ọmọdé wa ẹ wá béèrè ọmọdé bìtá jẹ́ ah. ẹ̀ṣẹ̀. ó jẹun lójú. ẹ wá gbọ́ o ṣó wá dá yín lójú pé kábíyèsí lè sọ pé mo máa lọ jí ọmọ gbé ngboro ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ní ayé sí rèé. Hmm. ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí sàṣì mú wa ṣé kì í kọ́ sàṣì wa kílẹ̀ yìí máa ń wì rí kílẹ̀ máa ń wì wọ́n ń sọ̀rọ̀ kí ẹjọ́ mọ bí ọ̀ sọ̀rọ̀ àṣàṣì àtàkùn ẹ̀mí ni ẹjọ́ ẹjọ́ ẹkọ ẹjọ́ kòtó kòtó kòtó ń wọ̀ wí fún yín ọ̀tán di yín níjọ́ kìnìún bòde ẹmọ fọ̀gbẹ́ni alágbèé jọba ẹlẹ́ẹ̀fìjọba ẹ̀fìjọba tán ẹjẹ́ lọ́rẹ̀ wá kọ̀ǹgọ́ ìlú rẹ̀ kẹ́yàfẹ́ kọ́ lọ́rùn kó tútù ìlú rẹ̀ gbé. oró gbáwù lẹ́nu ẹ̀. oró gbáwù lẹ́nu ẹ̀. àjọyọ̀ ó tààrà náà tàn. ẹ dàpọ̀ ẹ má bínú o ṣé ẹ ráwọn ọ̀tá tó súnmọ́ yín apanijẹ́ kókó gbogbo àwọn tẹ́ ẹ kó mára yìí jẹ́ láwọn ìṣẹ̀lẹ̀ àwọn ọba kábíyèsí. àwọn ní ṣiṣẹ́ yìí o. àwọn owó lọ sáwọn bá bàtà sí wọn ẹ̀yin àgbàyà látẹnu ilẹ̀ bíi iṣẹ́ di yẹ yìí mo dà sí gbogbo. wọ́n wá wọ́n yóò ọ̀dà fún mi àwọn ìṣe àgbàyà èmi ló dojú kálá ọ̀dà àbò àbárò ọ̀rọ̀ rẹ kò tán. ẹ wò ó fún yín. mo ní ẹ mọ̀ fòkè. à ń wí ni sọ fún yín. bọ́lá bá délẹ̀ àbújá tó lè dúró. àbọ̀ sí fìlà. wò ó tún agbóore. kó n'o ṣẹ́ni. ṣẹ́ni ah. kẹ́mi n'o ṣọ́ la. Ah. o bá mi. Ah. ọmọ mélòó ni wọ́n kó lọ lẹ́yìn náà ọmọ mélòó ni wọ́n kó lọ lẹ́yìn náà. ọ̀rọ̀ kúkú bímọ rí. ẹ̀dùn náà kílẹ̀ ní ṣẹlẹ̀ lọ́ọ̀ ní ìsìn. àtọ́ba àtìjòyè àtòṣàbùnmi gbogbo ẹ ti dà kí lọ́ba mú wárí sọ sí. ọba yín ló tó lòun fẹ́ sọ̀rọ̀ ọba yín àbàbà wa. ẹ jẹ́ n wá sọ fún yín èmi ìṣọ̀lá aládé níyì ọba tá a rí ta kápólápó ta kápólápó ta kápata lórí apata. kábíyèsí. iná tá a bá dá fún gúnugún ẹyẹ mi la fi sùn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo tọrọ oyè lọ́wọ́ yín. irọ́ tọrọ. ẹ wá tí kò jẹ́ bo lóòṣà lọ́wọ́ ó kú bàbá ẹni tí ó bọ̀. àrẹ̀lẹ̀. bójú bá yẹjú kò wọ́n mọ̀ yẹun. àrẹ̀lẹ̀ ó yá ó yá nìyẹ. bójú bá yẹjú kò wọ́n mọ̀ yẹun. sí hmm. ẹ̀gbọ́n náà fádèyí ǹjẹ́ orúbọ èṣù tá a ní kó <laughs> kò sáyé. kò ṣe kíni. kò sáyé. kò sáyé tó ọmọ àwòrélé ó dàbọ̀. <laughs> bàbá bàbá de ìyá ní wá ní kẹrù bọ fésù ẹ má mà dá ìyá lóhùn o ntẹ́sù ọ̀jẹ̀ ni mà ń wá o. ṣé bí wọ́n tiẹ̀ lórí ìta mẹ́ta lè sùn gbé àwa mẹ́ta sì la wà ní. ẹ bá náà bá rúfẹ́ sọ ẹ̀ sá ti rú fáwa. àwọn náà wà fẹ́. <laughs> àwọn èso náà rèé o. àwọn aláàlú. káwo ètò òun wíwùn ewé ìbomubomu ni kí á lọ fi pamọ́ fún mi tẹ́lẹ̀. ọkàrẹ o bàbá. ọkàrẹ. ọkàrẹ. ọkàrẹ. ṣé bí ìta náà ni. bẹ́ẹ̀ ni bàbá. ẹ ṣe ọ̀dà ọyẹ ń béèrè. ó jèrè. <laughs> ìjà ànádùn mẹ́wòrú. <laughs> Ah, ọ̀tọ̀ ọ̀rọ̀ ni. ọ̀tọ̀ tànáwó orí kó ah, dùn. Mm. bí n bá ti fi gbòǹgbò mú un sí i eh. ọ̀tọ̀. ara ó lé o. Ah. àwọn àlùrè o olórí ọ̀dọ́ <laughs> ah, ọmọ ọba ẹ wọlé ẹ ṣeun amari amari yín mm. ẹ má jẹ́ ó yà yín lẹ́nu ẹ̀yin lẹ rán mi ń ṣẹ́ mm. lórí ọ̀rọ̀ rògbòdìyàn kéékèèké tí ń ṣẹlẹ̀ lórí àjọba àjọba mo àwa gbéra àwa ọ̀dọ́ àkóra wa jọ a lọ ilé ọmọọba adégoróyè a lọ béèrè ibi tóun náà dé dúró a sì pé inú òbí kò bá àyàn jà ọ ń bi wá léèrè pé ta ni ń bínú mo ní eyín ẹnu àgbà ló bì í gbó àfikájọ dọ́dọ̀ yín. ọ̀kàrí hmm. <laughs> olórí ọ̀dọ́ ìlú oyè tí ẹlẹ́dàá rẹ̀ yàn Elédùmarè ò ní padà lẹ́yìn rẹ̀. àkàyè rẹ ò ní. ẹyìn ọmọ ọba Adégoróyè baba sọọri eégún tó bá mọ̀ pé wọ́n padà dé yẹn wọ́n bá ní kó sọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ àwọn tí ń sọ̀rọ̀ òun fi hẹ́lẹ̀. olóyè ó ń sọ hmm. Dégóyè ẹ̀mí rẹ̀ ó gùn ẹ̀rí o bíbí rẹ̀ ò ṣeé fowó rà o tó jẹ́ pé ìwọ gan ọmọ ọba ní ọ hmm. lórí àwọn tí ń dúye hmm. ká tún wá gbẹ̀yìn òtì ìwọ gan tún ni o tún jẹ́ pàtàkì nínú àwọn ọ̀dọ́ ọ̀lú ọ̀gá rẹ̀ ayé ò ní bínú ẹ kí ló fi á ṣe. lórí ọ̀rọ̀ yìí ẹ ṣe ẹ pẹ́ fún wa ṣe rí èmi ò mọ ìdí tí Pọ́nlá Agbádégẹṣin gan tó ṣe fẹ́ ju tó ní bàtà torí pé tá a bá ń sọ̀rọ̀ oyè yìí ah ó kàn mí gbọ̀n ju òun lọ ẹ̀yin àgbàlagbà sì sọ wípé aṣọ tó bá kángun séégún láàpè níjẹ̀pẹ́ kí ni tiẹ̀ ẹ kí ló wá dé tẹpọ ńlá rẹ fẹ ju tó ní bàtà ìgbà tán ló ń dà lúrú ó bà mí nínú jẹ́ púpọ̀ ẹ mọ tá a ṣe èmi ò jẹ́ kó mọ̀ pé aṣọ tó bá kángun séégún láàpè níjẹ̀pẹ́ màá lọ bá a màá jẹ́ kó mọ̀ pé gbogbo à ń dà lúrú yìí kò tọ sí i. Adégoyè ẹ̀mí rẹ̀ ó gùn bí mo ti wí. ẹni tí ò ló ní oko òkè ọ̀hún ni ló ní ti sàlẹ̀ náà. kẹ́ ẹ tó mọ̀ wá lọ ẹjẹ́ àfọwọ́bà. kò jù báyìí náà lọ. Ah, ẹ bá bá bàtà ń jà. ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ ní lẹ́kùn lajà ni. ó di dandan. Ah, bàbá ẹ mú ti. inú ọ̀gbàlà yẹ ọ̀gá ọmọ ọba ọmọ ọba náà ọba ẹjọ ọba ẹni amúdi wa ẹni amúdi ah, ẹni ẹmi ò fẹ́ ṣáájú yín mú. ó ní àbí wàá kọ́ yìí. ẹ náà ni. tójọ́ mẹ́ta sẹ́yìn tá a ti gbúrò òrìṣà bùnmi gbẹ̀yìn òru ìjẹta làwọn ọmọ ìwà rẹ̀ wá sọ́dọ̀ mi wọn á fi tó ń létí wípé ó lọ sí ọ̀nà òkè mẹ́fún ó lọ rè yẹgbò kan láti ìgbà náà wọn ò gbúrò rẹ̀ hmm. kò sì rí irú rẹ̀ bẹ́ẹ̀ rí mo wá fẹ́ kó o bá ń bi fálẹ́ẹ̀rì níbo ló wà àti irú òpò wo ló wà hmm. lọ́wọ́lọ́wọ́ báyìí. Hmm. tá a fẹ́ ni lójú aríran fọ̀gàmú bàbá yèyé a sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní mọ̀tẹ́lẹ̀ lọ wò wá re hmm, òdí òdídí. òfú hmm. òfúra ilé jóná àìjà òfúra àìjà jìn ẹ̀yin olóyè kábíyèsí ẹ̀ fúra yèyé òrìṣàbùnmi wà nínú ìgbèkùn àti pé ibi tí ó gbé wà nínú ìyà àti ìdààmú ni tí a kò bá múra sí ọ̀rọ̀ yèyé òrìṣàbùnmi yìí bóyá ni a kò fi ní pàdánù rẹ o. ọ̀sìn awo. kábíyèsí. tó bá a bí falẹ́rì kí la lè ṣe. kẹ́ ẹ pẹ́ o èmi ìbá ní ká ní sùúrù díẹ̀ gẹ́gẹ́ bí ifá ti sọ. So nítorí ìgbé òṣọ̀ràn káfokùn sí i lọ́rùn bẹ́ẹ̀ ni ètìpọ́n ilá ní ràgà bolẹ̀ ifá lòun àràgàbó àti pé yóò rí olùrànlọ́wọ́ nínú ìgbèkùn náà kábíyèsí awo sọ tiẹ̀ awo relé o. o ṣeun ifá ó gbè ọ. àṣẹ. ọba ń kí ọ. àṣẹ. ọba ńlá. kábíyèsí o lọ bá mi sọ fún àwòrò ògún ikọ̀ láàfin olúmakin tó gbóná tapotapo. kábíyèsí. ni mo ní kó wá nǹkan ṣe sí orí ọ̀rọ̀ náà kémi ò ṣàtìrò òrìṣà bùn mi. kò jẹ́ bó ti jẹ́. tọba làṣẹ o kábíyèsí. Ah! èṣù ọdún ti yí wa láàárọ̀ yé èṣù ọ̀dàrà ògiri òkò akélukèlù ọkùnrin. <laughs> ẹni tí mo ti ń wá láti iye ẹjọ́ yìí láti gbẹ̀mí ẹ tí wọn bá yín gbégboro ìwọ náà tó wá ìwọ náà sì wá jíṣẹ́ ibi tó ń yan sí lọ wá yìí olúmọ̀sẹ̀ iṣẹ́ dé n ò wí fún ọ mo láwọn aráàlú àjìdọ̀ ní fọ́ọ́lẹ́rán mọ́ òwòrán fákòlùkọgbà tí mo dá lẹ́hùn ibi tó gan sí lọ tó gbẹ sí lọ yìí wọ́n mọ ìyàn bẹ́ẹ̀. iná ni ó ju ọ. ẹ bá tún náà sí lábẹ́ ẹ bá rúná sí ìyá ìyá ni ó jẹ ọ pa. ibi tá a yẹ sínú. mo ní ẹ rúná sí lábẹ́ ẹ rúná sí lábẹ́. iná ń jó ń jó. alágbo ní ìjàpọ̀ lómi òògùn ọ̀wẹ́ o. àwẹ̀ o. kíní ò ṣàbùnmi rè. ó yá ẹgbàbí ẹgbàbí ẹgbàbí ẹgbàbí. ògùn mọ̀wẹ̀ lọ mí o ògùn mọ̀wẹ̀ tani Emi ni àwọn olórí burúkú mà ti ń bọ̀. àwọn wo nu. àwòrán àtàwọn ọmọ ogun ẹ ni. àwọn ọmọ ogun. bẹ́ẹ̀ ni bàbá. wọ́n tó mélòó. wọ́n tó ogun. kábọ̀. Ah! kábọ̀. ogun yìí dà. fún àlágbàlá. bá a kó kan tó kòtò kan láà kó gbogbo wọn sí bám. àṣewọ nìkan kọ́ ni wọ́n yan ẹran yín ní ẹ̀ṣàjọ̀dún tí wọ́n fẹ́ ṣe ìgìjú òkòwò oko. ilẹ̀ ẹbẹ̀ ò ní fún kókó. wá kúkú ẹ̀ sí ìrẹ́ jẹ́jẹ́. fọ́dẹ̀ yóò fọ́dẹ̀ yóò ikú parẹ́. Ah. fọ́dẹ̀ yóò olùwòjì lẹ́sẹ̀ àwọn ọ̀nàdẹ̀ ìwòjì olùbọ̀lù lẹ́sẹ̀ àwọn ah. wọ́n ní àtàn bẹ̀rẹ̀ wájú. ẹ wọ̀ wọ́n ní Ọ̀rúnmìlà ọ̀tàn bẹ̀rẹ̀ wájú ọ̀tàn bẹ̀rẹ̀. èmi náà yé ma bẹ́ẹ̀ ni mo mọ̀ ọkọ̀ tí ì tá a pọ́n tá a tẹ̀sùn agbó ẹ̀là agbó ẹ̀là lóko tá a pàṣùgbà àdùnní ìyá mi n tí ìyá àti bàbá rẹ bọ ọ sọ òun ni mo fẹ́ kó o ṣe ṣé o ti gbọ́ torí tọmọ bá tó lọ́kọ àmọ́ fún lọ́kọ ni àsìkò rẹ ti tó nítorí má sì ti sọ báyìí ń lọ gbọ́dọ̀ gbọ́. ẹ ṣeun ìyá mi ṣé ẹ rí lórí ọ̀rọ̀ alábí alábí á mú un mutí á sì mú orin dí òru ẹ̀yin náà sì mọ̀ pé jàkùmọ̀ ẹ̀ rìn lọ́sàn ẹni abíire kì í rìn dí òru hmm àdìsá lẹni tó kàn mí yàn ẹ bá mi báwọn òbí mi sọ kí n lè fàdìsá. omi àlọ àwa ò fẹ́ omi àlọ àwa ò fẹ́ adéjẹyẹ omi àlọ àwa ò fẹ́ omi àlọ àwa ò fẹ́ omi àlọ àwa ò fẹ́ adéjẹyẹ omi àlọ àwa ò fẹ́. àníṣe ṣe ń tí òbí rẹ sọ fún ọ àjò ayé rẹ lè dayọ̀ nílé ọkọ tó ń lọ ṣé o ti gbọ́. ó dáa mo ti mo ní wọ́n sọ fún ọ. ẹ ṣeun ó lọ ni. a mọ̀ rí yín bá. ọ̀tá rẹ̀ ọkọ rẹ̀ ẹ ṣeun ìyá rẹ̀. tí a bá wá rí lọ́dọ̀ ìlú yìí. bẹ́ẹ̀ni. ẹ wá bá wa kìlọ̀ fẹ́yìn tí ń mì yìí kó dẹ́kun àmì pẹ́kẹ́pẹ́kẹ́ o. àbúrò yín adégeyì ọba òun la fẹ́ kẹ́ ẹ bá wa kìlọ̀ fún ẹ bá sọ fún pé kó forí òye lẹ̀. bẹ́ẹ̀ni. àìjẹ́ bẹ́ẹ̀ bó bá ṣe ń ru òkú ewúrẹ́ wọlé láàfin ni wọ́n mọ oru tàkùtà bọ́. bẹ́ẹ̀ni. kò tán síbẹ̀ o kò tán síbẹ̀ o ìyá wa bá a wí fún àbúrò yín látìgbà tó ti dórí oyè bí wọ́n ṣe wí ìgbà rẹ̀ ò tù wá lára eku ò ké bí eku ẹyẹ ò ké bí ẹyẹ ọmọ ènìyàn ò fọhùn bí ọmọ ènìyàn bó ṣe ń jí ọmọ gbé láàrin ìlú bẹ́ẹ̀ ni wọ́n ń pààyàn sínú oko ogun lọ́tún ọ̀tẹ̀lọ́sì wọ́ ìyá wa bí àbúrò rẹ̀ adégẹyẹ ò bá kúrò lórí oyè ṣé rí àwòdì ikú tí ń rà lókè yìí ẹyẹkẹyẹ ni ó máa ṣàjẹ́ o ìwọ́gun alára kò má ṣàfira. ìyá alákàrà kò tọ́ síbẹ̀ o wọ́n ní ọ̀bẹ tí a fi gbẹ́ ère dẹ́rẹ́ fi ń wu ni ọ̀bẹ òun tún lè ba ère jẹ́ o. bẹ́ẹ̀ ni gómìnà lọ àwa ò gómìnà lọ àwa ò fẹ́ lórí ọba a gómìnà lọ àwa ò gómìnà lọ. nǹkan tá à ń sọ bọ̀ òun ni pé ìmọ̀ràn tí ń hàn fún olórí rẹ̀ ni pé mo fẹ́ kó o fipò ọba yìí sílẹ̀ fún wọn torí ìṣẹ̀lẹ̀ búburú tó tiẹ̀ ń ṣẹlẹ̀ láàrin ìlú àtọ̀rọ̀ kò bá kùn gbé tí gbogbo ìlú ń sọ ìbànújẹ́ ló jẹ́ fáwọn àmọ̀lẹ́bí gbogbo wa pátá la sì ti ṣèwádìí kẹ́nẹ́kẹ́nẹ́ wọ́n ní wọn ní jẹ́ kó o dé ipò ọlá yìí nítorí náà mo fi orí adé bì ọ́ mo fi orí ìyá wa bẹ̀ ọ́ pé ìpàdé ìlú kó o sọ ẹ̀dùn ọkàn rẹ kó o padà sídìí iṣẹ́ àgbẹ̀ tó ń ṣe tẹ́lẹ̀ má jẹ́ kórè wa ó burú kó o ṣàánú ìyá wa. o ṣé ẹ̀gbọ́n mi ẹ jókòó àwọn àgbà bọ̀ wọ́n ní ẹni bá ń ṣojú kì í róyìn ilé bàbá rẹ̀ jẹ kójú ó mọ̀ bá àti ọmọ àti àwọn ọmọ wa lẹ́yìn wa ọ̀la ó ní mo ṣe ń gba gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí mi ìmọ̀ra tí n bá ní kí n forí oyè lẹ̀ ní àsìkò ìdágìrì àti ogun tí ń bẹ̀lẹ̀ láàrin ìlú yìí ó lè ṣokùnfà oyè àtọba jíjẹ kó má tọ́ sí ìran bàbá wa mọ́ láéláé ẹ̀gbọ́n mi mo gbọ́ ń tẹ́wé mo ń wá nǹkan ṣe sí ẹ mọ́ relé. kẹ́ẹ̀yà wá nǹkan ṣe sí ni o. mo ní ẹ mọ́ relé. mo gbọ́ ẹ̀bùn afún. ẹ̀yin kìíní èdèèdè Ṣàngó ní ọ̀pá ilẹ̀ ọ̀rí bí ó du ọ̀yà ọdún náà fèmí ṣe wàhálà ọlọ́run fèmí ṣe wàhálà tó góní ọ̀pá ọ. èmi ẹkùn ọkọ òkè èmẹ fún ẹgbà. bàbá ẹgbẹ̀rún. àbíwọ náà jẹun. ẹgbẹ́ ní ọ̀pá ọ wọ tó góní ọ̀pá ọ ẹ̀yìn kìíní dèédé. Thank you. Hey. tẹ́ ń ṣe yìí mo gbádùn ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ kàn ló yẹ ṣe ẹ̀yà dìde ẹ̀ dìde ọ̀yà ẹ máa wọ báyìí ẹ máa wọ ẹ̀yìn o ẹ máa wọ ẹ̀yìn o ẹ máa wọ ẹ̀yìn o tó bá ń sunkún o ẹ máa wọ ẹ̀yìn o ìbá ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ o ẹ máa wọ ẹ̀yìn rárá ẹ máa wọ ẹ̀yìn o ẹ máa wọ ẹ̀yìn o ẹ máa wọ ẹ̀yìn o ẹ máa wọ ẹ̀yìn o. balẹ̀ mi ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. o pẹ̀lẹ́ o ẹ kú tọ́jú bàbá ṣé ara bàbá mọ́kun kábíyèsí ni ká máa gbé wọn bọ̀ oyá oyá oyá kábíyèsí ni a máa gbé wọn bọ̀. Thank you. ẹsẹ̀ mi ò pẹ́ ara lé o ara lé wa. gẹ́gẹ́ bí ohun tí mo pè yín sí ọ̀rọ̀ lùyìí ó ti kúrò lọ́wọ́ àwọn ọkùnrin o àwọn àgbálẹ́yìn ìyá wa lẹ́wọ́ bá wa túlùú àjìndò ètò tí gbogbo nǹkan fi rọ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ẹ̀yin náà rí n tójú mu tó ń wá rí àwọn akọni tá a gbójúlé gbogbo wọn ti pòórá sókè mẹ́fún èyí ro. kábíyèsí aláyé. èyí sọ̀lọ̀. kábíyèsí. èyí jùmú. kábíyèsí. ó dọwọ́ yín o ẹ dákun. kábíyèsí aláyé àwa náà ti ṣe ètùtù tí a kò jẹ́ kí ẹ mọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n gbogbo ohun tí a bá fẹ́ kí a ṣe ní ìlú àjìdó wáyé kábíyèsí ó ti di ṣíṣe orí aládé mẹ́rẹ̀ẹ̀rìndínlógún wàá jẹ́ kí ó ṣeé ṣe fún wa. kábíyèsí ẹ fi gbogbo rẹ̀ sílẹ̀ fún wa a ṣeé ṣe. kábíyèsí alálẹ̀ ilẹ̀ yá fi fún wa ṣe ẹ fọkàn balẹ̀ ẹ gbúrò. ẹ ṣeun ẹ ṣeun. Adé mi àwa màdé ọ̀rọ̀ màdìyẹ, àmàwòrò. wa àwọn funfun nẹ́nẹ́ àwọn òtítọ́ ní tàwa ò àwo ire tí ó kẹyìn ayé adé funfun nẹ́nẹ́ tí ń ṣàwọ̀ alára ọ̀tọ̀ ni àlà funfun gbò àwọ̀ ajérò ọ̀tọ̀ ni àwọn ọ̀rọ̀gún ilé ìlà ọmọ ògbóye mi ò Ṣerélú àtàpènà ṣùgbọ́n kan ò dáwọ́ ṣe àwọn ọlọ́fin o àwọn funfun nẹ́nẹ́ àwọn ni wọ́n ń ṣe o àwọn ire ajẹ́ ni ọ̀wọ̀ lónìí o ẹ fọwọ́ wá àjẹ́ ayé o ẹ fọwọ́ wá wọ ọ̀wọ̀ àfin làfin wàfin lọ́jà ẹ fọwọ́ wá wọ àjẹ́ ayé o ẹ fọwọ́ wá wọ ọmọ tuntun kì í jẹ́ ká gbà á lórí ẹ fọwọ́ wá wọ àjẹ́ ayé o ẹ fọwọ́ wá ẹ kú pàdé ẹ̀yin ìyá wa. ohun tó gbé wa wá síbí lé nítorí àwọn ògo wẹ àwọn ògo wẹrẹ wa àwọn ọmọ kéékèèké wa ẹ wá nǹkan ṣe sí ìyá wa káwa náà tó bẹ̀rẹ̀ tiwa. àwọn ògo wẹrẹ wa ni wọ́n. torí ẹ̀ gan-an la ṣe wá àwọn ẹ̀yìn ìyá. ẹ ṣeun o omi àjípọn tó tòrò kangakanga kó o kó etí odò tó tòrò mínímíní aṣọ àlàtà kúkú wọ̀ epo ò ní dà sí. àṣẹ. gbogbo ohun tí ń lọ láàrin ìlú náà la rí ṣùgbọ́n ojú làgbà yá àgbà kì í yánu. ẹni ẹ̀gún bá sì gùn lẹ́sẹ̀ ní ṣe lákàlàkàtà lábẹ́ ẹ̀. ẹ máa lọ ẹ gbúrò gbọ́. Hmm. abọ́tọ́ abòtó sẹ̀kẹ̀rẹ̀ ń gbẹ̀dẹ̀ ọ̀pá lélẹ́ẹ̀rí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ lọ́lọ́ọ̀pá ẹ̀rí omi tọrọ ògbìnlẹ̀ ìdẹ́rọ̀ lótù ìdí àìsùn wò ìdí àìsùn wò ìdí àìsùn wò gbogbo kíbi tí ẹlẹ́pẹ̀rẹ́ bá wà ọmọ lè sùn ọmọ lè wo kó wá bá wa ní nísìn kíá. ǹlẹ́ ẹlẹ́pẹ̀rẹ́ káàbọ̀ gbogbo nǹkan tó túwò láàrin ìlú fẹ́nu ara rẹ ṣàlàyé fún gbogbo ayé kí wọ́n gbọ́. ẹ̀yin ìyá iṣẹ́ tí Fádèyí àti Gbádé Gẹṣin tó rán wa òun la jẹ́ a sì wàá kàndé nínú iyọ̀ ẹ̀foríjì wa. Hmm. Hmm. tó ẹnì kejì sì ń gbọ́ ṣé ká foríjì. èèwọ̀ a lè foríjì hàn iná títan lọ́pọ̀ ṣó bá ti tàn fún ara rẹ̀ ní pa ẹrù tí tẹ̀tẹ̀rẹ̀gún bá dì kalẹ̀ orí ara rẹ̀ ní fi rù ú. ẹ nílùú elépèrè ti fa òjòlé lórí ó sì jẹ́ ọlọ́kọ́ rọ̀jòlé lórí náà. bẹ́ẹ̀ni ìyá ò a lè foríjì ewé oníforíjì rẹ̀ ó ti rẹ̀ dùn. ìyá lóòótọ́ ni a lè foríjì ó ti sọnù kó tó sọnù ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà rẹ tí sì ń bó lóko gbígbàrú ọdọọdún báyìí ni pèrègùn bọ́ láṣọ. ìfẹnu ara rẹ lọ́jọ́ ó sì ti jẹ̀bi òkètè rẹ gbàgbé bòsí ó dé gba alátẹ ọkọ lérí tó wá wà ń bẹ̀ ni pé ọ wàá padà sínú túbú wọ́n wàá fi ọ́sẹ̀ sí ń bẹ̀ ìjọ tó bá pé ọyọ́ ìdílé kíá kọ́ ọ mọ́ lọ àgbàrá tó wá ti mórí lẹ́kọ̀tò báyìí kì í tún bójú wẹ̀yìn bẹ́ẹ̀ ni ọ̀yà kíá kọ́ máa lọ ni. kíá kọ́ máa lọ ni. igbá àwọn ọmọ kò lè wọlé bẹ́ẹ̀ ni igi alámùga kò lè wógiri. bẹ́ẹ̀ ni ìyá. labalábá tó bá ta pa pélébépélébé tó bá kọjá yẹ̀ níwájú atẹ́gùn atẹ́gùn ọ̀rẹ́ nìyẹn ni bẹ́ẹ̀ ni ta ń tó bẹ́ẹ̀ ṣojú àwa yìí. ìbà ẹyẹ funfun bàgẹ̀bàgẹ̀. ìbà ṣẹ. ìbà ẹyẹ funfun bàgẹ̀bàgẹ̀. ìbà ṣẹ. ìbà ẹyẹ funfun bàgẹ̀bàgẹ̀. ìbà ṣẹ. ìyá ṣé ẹ bínú pa apẹ́ ẹ má bínú àṣà ọ̀pẹ́ ló kó bẹ́ẹ̀ rí ọ̀nà lójì lórí ọ̀rọ̀ olúwa iná màní wàhálà yìí ti pọ̀ jù ẹ sì mọ̀ pé àwọn ọkùnrin wa wọ́n ti gbìyànjú ogun yìí ò fẹ́ àwọn obìnrin wá ṣetán a fẹ́ lọ ja ogun yìí a fẹ́ kẹ́ ẹ̀ tì wá lẹ́yìn kẹ́ ẹ mọ́ tì wá lójú a fẹ́ ká a ṣẹ́ ogun kí ìlú yìí ó lè rọ́jú kó lè ráàyè. ẹ̀yin awo mímọ́ ẹ̀yin awo funfun ìlú ń bàjẹ́ òkú sùn ìyá wa ẹ tì wá lẹ́yìn ká jagun ìlàjà ṣẹ́gun torí pé gbogbo àwọn alágbára ló ti mú sígbèkùn. ẹ gbogbo yóò bá yín wá àwọn ọ̀tá yín mọ́lẹ̀ tẹ̀tẹ̀ yóò bá yín ti àwọn ọ̀tá yín rì ọkọ̀ báyìí la fọ́gìrìsà kọ́ sí jésù àmọ́dún gbogbo àwọn ọ̀tá yín pátápátá lẹ́ẹ̀rẹ̀ yín rẹ̀ ẹ̀yin ẹ máa lọ à ń bẹ lẹ́yìn yín. òrógan báyìí làgbodò ti lé òrógan báyìí làfihàn tògiri òrógan báyìí làsì gbásánimẹ́lẹ̀ gbẹ̀ngbẹ̀n. ikú ti máa ń lẹ̀ yóò di gbẹ́rẹ́ ẹ̀ ní sàṣetì ẹ̀ ní kádàmú àjàyè lájà lù yìí o. yá o ó yẹ ìjà lọ àwọn yá oníbòjì àkùn. so oya oya oya wọ́n ti ń bọ̀ wọ́n ń bọ̀. àwọn làlájagun àwọn làlájagun àwọn làlájagun àwọn làlájagun àwọn làlájagun. àmì ìrọ̀jú ọgbun yára ga ọ. fẹ̀yìndà ọ̀tá ilé ọ̀tá òde ológun lòun wà kó bá mi ọpẹ́ rẹ̀ ọpẹ́ rẹ̀ nìkan yọ ọmọ ọpà wọn ya ọpẹ́ rẹ̀. sọ̀rọ̀ǹgà bẹ́ẹ̀ ni mọ́tò ṣe pé mo ṣiṣẹ́ pé mi rárá àsìkò rán lọ́wọ́ yín dé o ẹni mọ́tò sáàlà mo sì tọ̀ sáàlà ẹ̀ mi rárá ẹni mọ́bì kò ń dẹnu tí mo fi nù tí ẹ̀ mi rárá ẹ dìde ràn yín. èso èso náà ló bá rẹ̀ ìwọ ni èso lẹ́gbẹ̀ẹ́ èso tí wọ́n ní kẹ́ bọ̀ ti bọ́. mọ́ bàjẹ́. Fatúndé ó bá mi lọ fara soko ọ̀dà bá mi. òṣàbùnmi ọ̀daràn àwòrán jẹ́gbèsè ìṣọ̀lá aládé níyì ọwọ́ wọ akàn rẹ́rẹ́ ń mo pé láyé ẹ̀sùn mi ní àwọn ọmọ mi tí mò ń yẹn dà àwọn dà ó ní ọ mọ̀ dáràn mọ̀ dáràn òkèbùnmi ẹjẹ gbèsè àwòrán dáràn ìṣọ̀lá aládélé ìrẹ́wọ̀ wọ àgbà ẹjọ́ mi náà kọ́kọ́tọ̀ bẹ́ẹ̀ wò ibi kíni ẹ bá wà rẹ́rẹ́. ìyá ọ̀ṣà ṣé ò sí ajagun kò sí nǹkan kan ẹ máa kó àwọn ọmọ nìṣó nílé ilé koko ń tagbé èké èkejì lọ́nà ìyá òòṣà níbo ló dà hmm. ṣíṣe kù sẹ́yìn èmi náà kàn yín lára fún. bàbílí pàkìtì yànmọ́yànmọ́ kẹpẹ́ rárá ẹ mà lẹ́ o. kẹpẹ́ o a fẹ́ wọ burúkú yìí. òbúrò. Ah. àwọn ọba yẹn jẹ́ ọ̀rìn. Hmm. Ah. Ah. àgbákò. àgbákò. àgbákò ọba yẹn jẹ́ ni ọ ọmọ pé èyàn borí adé dìtẹ̀ ńláńlá kéékèèké ni mo yọrù wọn ṣe ọmọ pé títí má dojú ọ̀gbọ́dọ̀ gbáyé pẹ́ bí èèyàn bá ń jíwé Elédùmarè èkún ẹran ìbànújẹ́ ní ọ̀pá náà ló ń pa ọwọ́ àpàgbó ọ̀pàtọ́ tiẹ̀ nù. lójú lójú rogodo yèyé lépèrè. sídóde. yèyé lépèrè nù. ìyá àjẹ́ àjẹgbọ ọmọ mayo sọwọ tàbí ọtàn sọ tàbí ọtàn awo funfun làwa o ẹ lè fi àṣẹ nǹkan kan wò mí o tó mi wò wá rántí pé gbogbo ohun tí àjẹ́ bá ní olè àsìkò máa ṣe èso sọ́wọ́ tàbí ọ̀tán tí wọ́n máa pààyàn jẹ ní tiẹ̀ nù. ọ̀lẹ́ òkú ìgbẹ́ gbogbo ẹgbẹ́ rẹ̀ ń ṣiṣẹ́ wọn lówó lọ́wọ́ ìwọ ò ṣe ọwá ní olè lọ́kàn ṣẹ́gisẹ́ ẹ̀rùn ẹrù ní pa ibi ó kù sí lóde òun ìwọ ti ẹ̀ tán ìwọ ń sùn. ó lóun orí sẹ́ni oríjà fún ọdẹ náà wá rèé o bá a bá lówó ọmọ ẹni a máa jogún owó bàbá rẹ̀ bá a bá ní dúkìá ọmọ ẹni a máa jogún rẹ̀ àmọ́ nǹkan kan ń bẹ tó jẹ́ pé ọmọ ọ̀gbọ́dọ̀ jogún lọ́dọ̀ bàbá rẹ̀ kò ní sáwù ọmọ kankan ọ̀gbọ́dọ̀ jogún obìnrin bàbá rẹ̀ ọwọ́ aláyàláyà o sì bóbìnrin bàbá rẹ̀ ọba àṣàgbèrè pọ̀ ọ́ ọmọ ó sì bẹ́ẹ̀ fún wọn náà ọmọ ó sì bẹ́ẹ̀ fún ọ ẹ̀yà àmọ́ àgbádùn yín ní ìhó ẹ̀wọ̀n àgbádùn yín ní ìhó kọ̀tà kọ̀tà ọ̀ kọ̀tà. mọ́mọ́ kan nìyí o. ayé mi da orí ìyàwó ló sùn kí ni kí ni iṣẹ́ lórí. ìdè ìdè ìdè. má kọlù mi. ìdè ìdè ìdè dáa fún ẹ. ọ̀sùn fúnkẹ́. ó má mi. wọ́n lọ bá mi gba bá mi lọ sọ́dọ̀ ìyá Rónkẹ́ pé mo ní èmi làjọ kàn pé kó bá mi gba owó àjọ mi wá tán bá wá kọ̀ tán bá wá kó owó àjọ mi fún ọ kó ní pé gbàdógbàdó gbọwọ́ àgbàdo lọ́wọ́ èmi àti ìyá Rónkẹ́ lónìí ṣùgbọ́n lè bá mi jíṣẹ́ lọ kíákíá kíá. ìyàwó àgbákò kábíyèsí aláyé àti gbogbo àwa ìjòyè kárí gbogbo ará ìlú wọn ní ká sọ fún ọ wípé àtiwọ́ o àtàwọn ẹbí ẹ o kẹ́fì ìlú ilẹ̀ lónìí ni kò gbúdọ̀ dọ́là. bẹ́ẹ̀ni wàá máa ti para rẹ kú àti wípé àti tó fúyẹ́ àti tó wúwo bẹ́ẹ̀rù rẹ nígbà tí o tó tún wọ́n balẹ̀ rẹ. akẹ́rù rẹ̀ bàtà. Yeah, yeah, yeah, yeah ọ̀yọ̀ yẹn. Oya oya oya oya oya oya oya oya oya ẹ mọ lọ báwo ni o lónìí ni. Ọ̀dọ́lá ọ̀dọ́lá ọ̀fìlú lọ. òrìṣàbùnmi ẹ̀kọ́ ńlá ńlá lèyí jẹ́ fún ọ nípa ìdààmú àti ìforítì. ìyá ènìyàn tí ẹ lè wà láyé láláì ní ìṣòro òótọ́ làwọn máa ń sọ wọ́n ní kò sí bí ènìyàn ṣe lè ṣoore kó má gba ibi ẹni tó bá gbare tí kò bá gbabi kó nítàn kó lọ kíyèsára. àtìkọ́ báyé tútù yìí yóò sọ yín yóò sọ yín sọmọ òrìṣàbùnmi dìde. iṣẹ́ mi yìí Èdùmàrè kò ní padà lẹ́yìn rẹ̀ àṣẹ. ẹ̀bùn àfi o ẹ̀bùn àfi o wọ́n kí gbogbo àìsí ọjọ́ ìṣẹ́ wọn. a dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wa yìí àwọn ni wọ́n jagun náà wọ́n ṣe gudugudu bẹ́ẹ̀ jẹ́ wọ́n ṣe yàyà mẹ́fà. obìnrin bí ọkùnrin. ọjọ́ orí adé àgbè ẹ tó bá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìyá wa tí wọ́n jókòó iná àwọn ni wọ́n tún tì wá lẹ́yìn tó fi ṣeé ṣe. Oh, kábíyèsí ọba aládé ọba tìlú àjìdó ti àjìdó ọ̀pá àṣẹṣe òdùàrè ẹgbà àmọ́ yín lọ́wọ́ á tù yín lára orí gbogbo ládéládé ojú ọmọ yín lọ́wọ́ orí gbogbo lóyè lóyè àti ìlẹ́yìn. ẹ̀yin ọmọ Oòduà gbogbo ẹ̀yin ọba ládéládéládé mo kí yín ẹ ṣeun ẹ̀yin ọmọ káàró jíire ẹ dákun mo forí adé bẹ̀ yín ẹ jẹ́ àtúnlé ayé ṣe ẹ má mà jẹ́ ó bàjẹ́ ẹ̀ ọ̀pá ìṣẹ̀ṣe òdúwà rèé kò ní bàjẹ́ lọ́tẹ̀ tèmi kò sì ní bàjẹ́ lọ́tẹ̀ tiyín tó ètí mo wí lẹ́ni kò ṣe bẹ́ẹ̀. ọ̀fẹ́ rẹ̀ ó àtà.